ẹ kú ìyálẹ̀ tá lé ní lóko ni o ẹ̀yin olólùfẹ́ àwa òṣèré à ń dúpẹ́ lọ yín gbogbo orí tẹ̀sí fún wa o ọlọ́run bá ní dúpẹ́ lọ yín o ẹ dákun o èmi ni Mustapha Adigun Bakare tí gbogbo yẹn mọ̀ sí bàbá òtòlò Adigun fọlọ́n sì yá fi yára bí ọba òkè sí bàbá fi Jésù sọkún fànàbì sí garantọ̀ ìgbẹ́ òlegun ẹni ọba tẹ ó ti rọ àgùntàn sí wì láàyè ọmọ ẹranko dànàrú serikin comedy mo dé sọ́dọ̀ yín lóde ẹ̀yìn ẹ̀yàn mi ọlọ́run ní bá dáadáa yín jẹ́ o wọ́n ní náà bá tán lásọ ẹ̀jẹ̀ tán lè kaná lóòótọ́ lẹ́tí ẹran ọ̀pọ̀lọpọ̀ òṣèré lọ́wọ́ àmọ́ èmi lọ o ọdún kanùndínláàdọ́ta rẹ̀ tí mo ti ń ṣeré tíátà forty five years ago precisely tí mo ti ń ṣeré tíátà ǹjẹ́ ó dáa ká gbọ́ pé bí mo ṣe ṣeré tíátà tó ìwọ̀n òdínlẹ́sọ̀gbọ́mọ̀sọ mo ṣe yàrá kan ilé bàbá mi ni mò ń gbé tí bàbá mi ò bá kọ́lé ńkọ́ àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá mi kọ́lé mo wá mú yàrá ń bẹ̀ mo ń gbé bẹ̀ èyí ló fà tí mo fi lọ rí Àgbàlá Gabriel tí máa ń ran àwọn òṣèré lọ́wọ́ ó wá ní òun gbé mi sí afẹ́fẹ́ fún àwọn olólùfẹ́ wa láti gba ìrànlọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run ọlọ́ọ̀bá yìí tún ẹ dákun torí Ọlọ́run Ọlọ́run tó gbogbo tí ń dùn yín ṣe o lágbọ́ Ọlọ́run ọmọ òníkú máa ń lọ náà òníkú ẹ ràn mí lọ́wọ́ o mo ṣe yàrá kan kí n tiẹ̀ ní sí gbogbo má sọ. àwọn kan mọ̀ sọ pé gbogbo sẹ́tíẹ́ntì lájọ yìí mo rẹ́ kó wẹ̀ sí. àwa táwa bẹ̀rẹ̀ dé láyé jọ̀hún àròwó bí àwọn ti ń ṣe ní ìsìn ó dàbí àwọn ti ń gbá bọ̀ láyé jọ̀hún àtàwọn tó ń gbá ní ìsìn ṣé bákan náà wọ́n ṣe lówó bẹ́ẹ̀ kọ́ ẹ mọ́jọ sún yín ẹ rẹ̀ yín o gbogbo oore tẹ̀ ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó ṣe fún yín ní ìrọ̀rùn tọ́ àgbàlá Gabriel àwọn kan àwọn ọlọ́tẹ̀ àrí tí wọ́n ń gbìmọ̀pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lóríṣiríṣi tí wọ́n ní Àgbàlá Gabriel ń fi àwọn àgbà arúgbó òṣèré ń fi wọ́n kówó jọ fúnra rẹ̀ ni ebi ògo sójú nù yín ni ibẹ̀ yìí náà rí i pé bó bá ti gba owó ní ń kó fáwọn òṣèré tó bá gbà kí ló dé tó pé ntẹ́ yìí ò lè ṣe tẹ́nìkan dẹ̀ ṣe ẹṣẹ́ tó fẹ́ máa discourage ń ẹ fẹ́ kọ́ pátì kọ́ mọ́ bàá ṣe mọ́ lágbára lọ́lọ́run èròǹgbà yìí ò ní ṣe àgbàlá Gabriel mọ́ dá wọn lóhùn o bíbélì ní nífẹ̀ẹ́ ọmọ làkejì bó ṣe nífẹ̀ẹ́ ara rẹ àwọn ni tí ń sọ̀rọ̀ yìí ara wọn nìkan ní nífẹ̀ẹ́ o wọn ò nífẹ̀ẹ́ ọmọ làkejì o ìwọ́tọ̀ wá nífẹ̀ẹ́ tí wọ́n fẹ́ máa da omi tútù sí ọlọ́kàn má gbọ́rọ̀ wọn o ọlọ́run máa bùkún ẹ bọ́lọ́ ṣe ń bùkún ẹ ọlọ́run máa bùkún ẹ ọ̀hún káàkiri àgbáyé lágbára ọlọ́run ó sì ní sú ayé bá a bá wọn arẹ nìkan tí bá wọn ń dìtẹ̀rẹ́ tó bá ní kó dọwọ́ délẹ̀ àbí òun fẹ́ dojú ẹ̀ délẹ̀ àbí òun fẹ́ ba sí ọwọ́ rẹ̀ jẹ́ ọlọ́run nípa ọlọ́run nínú ọlọ́run wà bọ́gílárí proof bí ó ti nẹ́pọn ọlọ́run gbèdì ní ọ̀nà ọ̀fun tí bá mi òkèlè kò ní bọ́ sálẹ̀ tó bá fẹ́ pọ̀ jáde kò ní jáde wọ́n dàdú ìbẹ̀rẹ̀ sọ́nsẹ́ o wọ́n á sì pọ̀ tó ràn lọ́wọ́ nítorí pé wọ́n ti ṣayédayé arúgbó wọn ò jẹ́ ká arúgbó rí nǹkan kan jẹ mọ́ o àwọn òsè kéékèèké ọlọ́run bùkún ọ ọlọ́run ràn lọ́wọ́ o èmi lọ́kàn o.